الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المنف رحمه الله رحمة واسعة ولا بأس بشراء ما في العدل على البرنامج بصفة معلومة ولا يجوز شراء ثوب لم ينشر ولا يوصل أو في ليل مظلم لا يتحملانه ولا يعرفان ما فيه وكذلك الدابة في ليل مظلم ولا يزوم أحد على ثوم أخيه ولا يصوم أحد على صوم أخيه وذلك إذا ركنا وتربا لا في أول التساقم لا في أول التساوم ويع ينعقد بالكلام وإن لم يفترق المتبايعان àwọn kan tí àbá sọ nípa wọn gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú wa ó ohun àyẹ̀wò tó dádúró fúnra rẹ̀ tó sì ṣe àkójọpọ̀ ọlọ́kan ọ̀jọ̀kan òfin àti ìlanilọ́yẹ̀ ti ìsinimànà sínú. alákòókò ó náà ní ọjà tó ṣe é kó wà nínú. ìdí wọn máa kóró ẹ̀ sí. bóyá carton biscuit carton sweet bẹ́ẹ̀ tó ti pé a ò láǹfààní láti máa ti ń bẹ nínú carton nígbà tá a rà pálí macaroni pálí milk a láǹfààní láti máa tó wà nínú wọn nígbà tá a rà wọn wọ́n sì ti lẹ̀ pa ṣé ánìlá alágbọ̀n kan náà àbí kí wọ́n ṣe kí wọ́n tu kárí tó wà ń bẹ̀ ká tó di kó àsanwó ni àbá rà á gẹ́gẹ́ bá ti ṣe máa rà lónìí yìí. أفان لا بأس بشراء ما في العدل على البرنامج قد تسكي وانت اللي لا لقاء ọmọ nkwalí ẹ ọmọ ẹnu ayé tí wọn máa kóró ẹsìn kò sí ní tó burú pé káàrà ọtọ lábẹ́ òmìnira àgbẹ káàrà o búkú kátọ̀ bọ́ǹbìtà kò búkú kátọ̀ milk o lè búkú kátọ̀ magi wọn ti ké gbogbo ẹ̀ wọn á fún ẹnu pálí ni ṣùgbọ́n lórí àkọlé tí wọ́n á máa fọ sára páálí irú ọjà bẹ́ẹ̀ tẹ́ńtẹ́ ẹ̀ta mi ní tí wọ́n kọ́ sí láàyè ní bàbẹ́ bẹ́ẹ̀ ni ìkátàn mílkì yìí o ọgọ́rùn-ún dín mẹ́rin lọ́ba mi. kátàn bisikíìtì yìí o dọ́sìn mẹ́fà lọ́ba mi bẹ́ẹ̀ magi yìí ọgọ́rùn-ún dì lọ́ọ̀bà ń bẹ̀ ẹ̀ríkẹ́ gbogbo níta bá ra bẹ́ẹ̀ wọ́n ti kọ́ sí lára ìgbé yẹn nǹkan báyìí ní bẹ́ẹ̀nbẹ́ súwètì yìí iye ìdí báyìí ní bẹ́ẹ̀nbẹ́ èsì pé nǹkan rà á lásán láì jẹ́ kémi náà máa yẹ nǹkan kó sínú ẹ̀ pàtó àjọsọ yóò kùnà màá fi yé wọn pípé tí wọn kọ sára páálí ilẹ̀ dàbí wọn ní bẹ́ẹ̀ ni eléyìí tó túmọ̀ sí pé máa gbé lọ tí mo bá já tí n bá nǹkan yẹn nínú ẹ̀ mo lẹ́tọ̀ọ́ sáti dá padà. bisifatin ma'luma pẹ̀lú májẹ̀mú kúmá kọjá pé ìròyìn tí wọ́n fún nǹkan yẹn ìròyìn téèyàn dá mà ní. mílíkì tó rà irú rẹ̀ ni o mílíkì ọlọ́pàá ẹni o yìí ṣe oníràwọ̀ eléyìí tó túmọ̀ sí kéńgbà tó bá já tó bá gbèrú mílíkì yẹn náà lọ́ba bá nínú páálí alhamdulilayi tọ́ba wá já tó jẹ́ pé kàkà kí ọba mílíkì ọlọ́pàá tó ọ̀sán nínú páálí mílíkì nùnù lọ́ba nù páálí. ọsọ pé kò dá padà ìròyìn tí wọ́n sọ ìròyìn tí wọ́n fi ìròyìn tí wọ́n máàgì kíw ńlọra ṣùgbọ́n àwọn àgbẹ̀ kágbé kátọ̀ máàgì fún ẹ irú ìdá fi hàn ọ̀pọ̀ ọ̀bánú lọ kọ́ lọ́ọ́bánú ẹ̀ máàgì náà lọ́ọ́bá ń bẹ̀ ó ti yàtọ̀. lópin ìgbà tí ọba ya pa kò sí tó burú mbẹ ọ̀rọ̀ tẹlifíṣàn wọ́n tẹlifíṣàn ẹni sharp ṣùgbọ́n nígbà tó sì sóní lọ́ba mbẹ ó ti yàtọ̀ sí ròyìn tí wọ́n fún ẹ ọlẹ́tọ̀ sí pípa ọ̀dà pa kò sí tó burú pé ká rajà tí ń bẹ nínú kátọ̀n tí wọ́n lẹ́pa. No lórí àkọlé tí wọn ṣe sí carton lára pẹ̀lú ròyìn nǹkan tá a ra ń pẹ̀lú tí ó fi yé wa pé báyìí báyìí lórí tá a bá wọn àrà tá a gbé lọ tá a bá gbé ròyìn rẹ̀ ọ̀dà bíi ntí wọ́n ròyìn fún wa ntí wọ́n wà nù rẹ̀ ọ̀dà bíi àkọlé ntí wọ́n wà lára páálí àjẹ́ pé alẹ́ tọ́ta ti dà padà a rí i pé òfin ṣẹ̀ríà kò fààyè yẹn jẹ́ sílẹ̀. ọgbà kí wọ́n yàn jẹ bẹ́ẹ̀ ni kò sì gbà kí wọ́n yàn náà jẹ torí pé tíṣẹ̀rí àbá ọjà tí wọ́n ti kó sínú páálí àbí wọ́n kó sínú àpò bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ ra ẹ gbọ́dọ̀ dá àbí ẹ máa já àwọn àǹfààní àwọn ra. ẹgbẹ̀rún kátọ̀n biskit sábà ní gbogbo ẹgbẹ̀rún kátọ̀n ní ọjà wò náà níjò láàbẹ̀ yanjú eléyìí tó Islam yìí ti ẹ̀sìn tí ó jẹ́ pé ẹ̀sìn tó kórí bọlẹ̀ tó nasẹ̀ sókè ẹ̀sìn tó bá gbogbo ògbà gbogbo ààyè mu ni gbogbo sẹ̀rí àbáṣọ pé kò dáa kò dáa fúnra ara rẹ̀ ni torí kí àǹfààní àwọn èèyàn má tí ò ní rọrùn sẹ̀rí àní kò gbóró ìrajà wọ́n ti tò sínú páálí wọ́n ti lẹ́pa lórí àkọlé tí ń bẹ lára páálí àti sampo tí wọ́n fi hàn tuntun ọba ara bẹ́ẹ̀ ti wàhálà wọ́n sọ fún ọ pé gbogbo agolo bọ́ǹbìtà kan nínú bọ́ǹbìtà méjìlá ti ń bẹ nínú kan yìí four hundred and fifty grams ni tọ́ ìgbà tí wọ́n gbé délé. So, ti ra kan bọ́ǹbìtà lọ́ba ń bẹ̀ kése mí àdúpẹ́ ṣùgbọ́n four hundred and fifty grams wọ́n pè é ìyàlẹ́nu ni pé two hundred and fifty grams lọ́kọ̀ọ̀kan jẹ́ tó eléyìí ó ti tako ìròyìn ní tí wọ́n kọ sílẹ̀ àti irú sáǹpù náà hàn ọ̀tọ̀ pípọ̀ dá padà báwa náà ti ṣe ràánù ń tà àrà láńtà kì nítorí pé ẹ sọ fún mi pé tí màá bá ń bẹ̀ nì bí ó sì ti ṣe wúwo nì tó ṣùgbọ́n mo bá ń bẹ̀ ṣùgbọ́n kò wúwo bẹ́ẹ̀ ti ṣe wí. tẹ́ẹ̀bí wa sọ pé àlá dínkù ní ìsọpẹ́ ìlà dínkù wọ́n ìsìláàmù ọgbà kí mi ọtẹ júlẹ̀ kí n máa dáwó kàǹgà. ṣèdí nì tóbi jẹ́ pé ibi dá padà. ولا يجوز شراء ثوب لا ينشر فتو إككارا سوكا eléyìí tí ò tọ́ ike ká nà yẹbẹyẹbẹ ká gbogbo lórí bẹ́ẹ̀ ra sọ asọ̀tàn ti rán wọn á ní má tu tọ́lá tí ọ̀sán wẹ̀ ìràkúra nìyẹn o ìràkúra nìyẹn o. nítorí tọ́ba da àbúrò sọ pé má tu wò tọ́ba da èèyàn ni àmọ́ má tu wò ó túmọ̀ sí pé ń tọ́ fẹ́ ra ńkọ́ kọ̀ da Islam ọ̀gbà kí wọ́n tarú ẹ̀ kò sì gbà kí wọ́n náà rarú ẹ̀ nítorí tí wọ́n bá tarú ẹ̀ ọ̀nà àti jẹ́wọ́ àwọn èèyàn lọ́nà tí nù ọlọ́run sọ pé wọ́n látọ̀ bẹ́ẹ̀ mákànnà ìwọ ọ̀rà rà ọ a rárá fúra táwọn ọgbà pé kọkàn lọ da owó nù sọ owó nù má gbogbo ti yọ san wẹ gbogbo bá yọ san nìyẹn. wọlé yóò sọ wọn lọ tu wọn ò sì ní ọdẹ ṣàlàyé fún mi bó lórí sílíkì ni àbí tuntun àbí kíní dàmọ́s àbí kíní kànú bàbá sá ti ràn ọ̀rá nù bàbá da alihamudulilayi bàbá kù díẹ̀ káàtó wọlọ́mà kọ̀tọ́kára rú rẹ̀ o ẹ̀rí kó ṣe déédéé rẹ̀ no testing television no testing radio no testing handset no testing so òun náà tọ́kára. So, lọ́dà gẹ́gẹ́ bí aṣọ tá a fẹ́ rà ní tí wọ́n lọ gbọ́dọ̀ tu wò. Ṣùgbọ́n ní tí wọ́n á ra nǹkan sì ní láǹfààní àti màbọ́dá bí ọ̀dá tí ń kẹ̀dá wónù tí ń sọ wónù ìsìlámù ọ̀gbà. àwọn ilé bákan náà kọ̀tọ́ o kára aṣọ lálẹ́ nínú okùn birikiti. láyàtà amalẹ́nihì níbi tó ṣe pé ẹni tí ó tà àti ẹni tí ó rà kò ní sáyè fún wa láti ṣe láti wòye ṣé tí wọ́n fẹ́ tà dáadáa ṣé tí wọ́n fẹ́ tà dáa ṣé tí mìíràn ti fẹ́ rà dáa kọ̀tọ́ o kò burúkú ká rajà ká tajà lálẹ́ ṣùgbọ́n tí náà bá wà tí náà bá wà síbẹ̀ náà mà láwọn orílẹ̀-èdè tiwa wọ̀nyí báyìí tí wọ́n ti múná lọ bẹ́ẹ̀ náà mọ wàhálà tí máa ń ṣẹlẹ̀ látàrí kò síná àtọ́fẹ́ ra búrẹ́dì fifty naira o sì gbé one thousand fún yòó búrẹ́dì ló ń bá ní one hundred ló fóun lẹ́ẹ̀bà máa fà á tí ẹ ò sí kọ́là wọn kó kọ́ rẹ sí owó ló sì kún wájú ìyá yìí mo ti fún yẹn ti sọnù àlọ́ hundred ló fún mi bàbá yìí á nígbà tí ò sí náà yorùbá wa ni ọjà tá a rà ló kù ó ṣe ti kára pàǹdà ló kọ kójúlówó la rà ó sì ṣe é ṣe pẹ́ẹ́pẹ́ tọ́da náà la rà ṣùgbọ́n o á rà á tà ní ti ń bùkátà kárí bó ló ṣe rí rà nínú òkùnkùn tó fi dórí ẹ̀wà ọ̀tọ́ká àràkàtà nù kù torí kó tí wọ́n fún ògèdè kòkòrò ni wọ́n wá wọn kòkòrò mẹ́wàá tó a ní ká ya kòkòrò sọ́tọ̀ ká yẹ̀wà sọ́tọ̀ kòkòrò kan kòkòrò alára ó lè kó ìlàrin gbogbo ẹ̀wà tó wọ́n á ní kòkòrò ara ẹ̀wà ńkọ́ wọ́n lẹ́wà lónà ṣé kòkòrò wa ni wọ́n lọ́ọ́ àmọ́ tó wá pé lọ́sàn-án ni ti fojú kílẹ̀ ẹ̀dá kùn náà náà mi ì so ọjà ìwé ṣe jẹ ẹ búrẹ́dì lásán tó yẹ pé lóòkùn ló tẹ́ra ọ̀dà tó ti bu lọ́gbèdélé kó o tó ti kó ọjọ́ rẹ ọ̀rá lára oorun ti kúnlẹ̀ èyí mà tó ń jà ń bè lọ́sàn lọ́sàn tí tó bá sọ kọ́ fẹ́ ra búrẹ́dì wọ́n sì ti kọ́ wà nù kájú ètò wọn gbé hàn yóò ní àtẹ̀tẹ̀ gbá láàárọ̀ yìí ọ̀dà ẹ̀mú mẹ́ta wá ó gbé tó tó jọ mẹ́ta ń gbà ó sì gbé fún ọ mẹ́ta náà ló pé ìjọ mẹ́ta <laughs> tó bá dànù mọ́tò tó bá ti tẹ mọ́tò tàtẹ mọ́tò wa lóòrùn kan rẹ̀ búbu yóò ti máa wá sí mọ́ra pé la ilaha illallah ala tattaquna Allah ẹ̀yin ọ̀bẹ̀rù ọlọ́ọ̀ni kẹ̀kẹ́ ni àwọn bẹ̀rẹ̀ náà ni àwọn ọ̀fẹ́ kó tó <laughs> ọlọ́sìn mú wọ wa torí ẹ̀ kátó wá pé lálẹ́ wọ́n tẹ̀sàkùtà fún fáìsàn torí ẹ̀ àbọ̀dọ̀ tajà fún yàn lóòkùn lọ́nà tẹ́mi tí mo fẹ́ ta ìnílẹ̀ sàkéèsì ẹ̀ ìwọ́tọ̀ fẹ́ rà ó ìnílẹ̀ sàkéèsì ẹ̀. àsáǹfààní ń bẹ nu kí ni tí mo fẹ́ ta gan o lè ẹ̀ torí àyíbá àmọ̀ tó bá dá padà kí n lè bá àmọ̀ mi fún ọ lọ dá padà ni àbó mi. ike iná kan wà tí wọ́n máa tà tí wọ́n máa tàn sọ́jà tí wọ́n bá ń tà kọ́dà lọ́sàn gẹ́gẹ́ wọ́n wọ aṣọ́ọ̀bù síbi tó sóòkùn wọ́n wá tan irun na a máa nítorí gbó burúkú ó lè máa kọ́ ọmọ pé ẹ́ aṣọ ló ti dà báyìí ẹ sáà máa ti gbé sínú ibi tó yé wa tọ́ba ti yọ síbi tó yé wa yọ kí lọ́ọ́ rà pẹ̀lú eléyìí ẹ máa taru nánà sírú ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ pé kí wọ́n pa kí wọ́n tan ná eléyìí tí máa jẹ́ kí òru ó dàbí ọ̀sán tó fi láǹfààní àti àìjẹ́ bẹ́ẹ̀. àwọn ìtarú náà yẹn mí ọdẹ jáde lọ wò wá tẹ̀lé mi ká lọ mo fẹ́ wò ó ibò wò mí lọ fẹ́ gbà jáde lọ wò ilé ti kéèyàn ọmọ wa lọ bọ̀ kéèyàn lọ máa rárá kúra lọ rárá kúra wálé ó tún débi tó wà kó tún ní sí wò ó ló ti lé tó máa dé wá sí ìyàwó sí <laughs> kàkà kó ti rọra sí nígbà tí bàbá adélé wa tọ́ àgbẹ̀ ẹ̀ tú nǹkan tí mo gbé wá àwọn ló bá tu lọ́ba ni à táwọn afẹ́ yìí nulẹ̀ ní kí á kíkí ni tí mo rà ló yẹ bí yẹ rí ìrà ẹ̀ ló lẹ̀ rà náà rí iye ẹ̀ five thousand a sì yín gbá àwọn tó sì júwe yín fún mi kí n tó o <laughs> so di eléyìí. wọ́n wò kó ti ṣe nǹkan àwọn rà lórí de eléyìí èèyàn gbọ́dọ̀ ra nǹkan báwọn. wọ́n máa fi wọ́n lè gbọ́dọ̀ ra lókun níbi tó àlè ń níbi tá a ti lè ń tọ́ wà alika wọ́n á padà sórí ẹ̀yin tẹ̀ ń ẹ̀ńtẹ́ ń tàkùtà àwọn onímàálù wọn ni ẹ má ta ẹ má ta àgùtàn fún yàn ẹ má ta ewúrẹ́ fún yàn ẹ má ta màálù fún yàn ẹ má ta ràkúnmí fún yàn lókun bí sáwà ń bi wá fọ́ ọba lẹ́yìn wọ́n yẹ kí n rójú ẹ̀ kí n bàbá àlẹ́yìn ẹran láti máa wọ òkúkú lẹ̀ sírẹ̀ <laughs> ọ̀nà ọba sì fọ́ ọba ká kọ́dà ọwọ́ mi ọ̀ka sáà wí fún ọnu ẹran sì ti ń kú lọ. ẹ mọ̀ pé lọ́sàn-án gan bí wàá sẹ́yìn tẹ́ lẹ́sìpírẹ́ǹsì bí wàá lọ ìsọ ẹran wọ́n fẹ́ rẹ ẹran omi ìgbà bóyá ti ń kú lọ. sẹ́yìn ọ̀rọ̀ àpé náà mọ̀ sá ń fẹ́ pẹ́yìn ẹ sì ní bẹ́ẹ̀ ru ọlọ́ọ̀gá àmọ́ rè má rè ojú rè é sojú ẹran tó gbádùn. ṣe náà lọ

ètò ọ̀rọ̀ àlọ́sàn kan gbà mí kọ́ bá mú jáde láàrin àwọn ẹran yòókù ó tún mọ ohun tí wọn ò gbọ́ kàtó wàá pè lálẹ́. bọ̀tún bá yẹ kébi tẹ́ kó àwọn ẹran yẹn sí ẹ taná síbẹ̀ gbogbo ẹ̀ lẹ̀ dáadáa kò sí wàhálà mẹ́. kẹ́ bá ti mọ̀ pé láyè sìn àwọn ìlú kan wà láyé tó yẹ pé òru wọn ti sọ́dọ̀ sàn torí òrùn máa mú gan lọ́sàn ọ̀pọ̀lọpọ̀ káràkátà kì í tètè lọ́sùn tòun tóun bá ti wá wọ̀ ilẹ̀ ẹsẹ̀ mánu wọ́n wá taná gbogbo bíkíbi ọwọ́ àdàbí ọ̀sán tó irú bẹ́yẹn kò sí wàhálà alẹ́ lọ ra mọ́tò alẹ́ lọ ta mọ́tò alẹ́ lọ ra gbogbo tó fẹ́ ra gbogbo ẹ̀ má kedere alẹ́ ní bíríkìlì à ń ṣiṣẹ́ wọ́n máa rọ kánkírèt lálẹ́ tí gbogbo nǹkan máa lọ tó ń tẹlẹ kò burúkú ó ti ra ọsẹ tà lálẹ́ àmọ́ lu sí náà yìí má rẹ̀ wa fún wa nípa ọ̀kan nínú tíṣẹ̀rí islam tó kọ̀ fún wa eléyìí tó ṣe ara rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ètò síwájú náà ni kò sẹ́ni tí lọ́dọ̀ rẹ̀ tí àbí tí wọ́n sọ pé má tu má fọ ọkàn wọ́n bá ti fọ ọkàn ọ̀sán wẹ̀ wọ́n bá ti lè rà á lọ́wọ́ rẹ̀ tó lọ́ọ́ bá kíkọ̀ da ó dàbí ṣùgbọ́n pé yóò bí ipò sínú yóò bí ìdìtẹ̀má rẹ ni yóò bí ìmọ̀ àṣepè fúnra ẹni kò ní mú kí ìrẹ́pọ̀ kọjọba láwùjọ gbogbo tó sì lè dá wàhálà rẹ̀ rí pé sẹ́rí Islam máa ń tìǹà rẹ̀ máa ń tilẹ̀kùn rẹ̀ máa ń tilẹ̀kùn rẹ̀ ẹ̀yin ó sì máa sọ yìí pé gbogbo ọjà láti tà ń tiwa o ọjà ń padà mọ́ pé no refundable after payment ǹjẹ́ ẹ̀ bá ní rìfọ́ǹdì owó fún ẹni tó bá rà ẹ sì jọ jẹ́ ńtọ́ dà ẹjọ́ náà rà nígbà tí ọkàn ti ń balẹ̀ pé ẹ̀yàn jẹ ẹjọ́ hàn sí pé ńtọ́ rà ní. ẹ̀kọ́ lọ gbé dá padà rí dáadáa àti dámẹ́jẹ̀ mú pa àgbà padà bẹ́ẹ̀ bá gbé wa ẹ máa gbé lọ ọlọ́run fàlùbáríkà sí. tòṣùgbọ́n ìgbà tí ọba jẹ́ orí tẹ́kọ̀ọ́rù lọ tà fún un ibi tí bá ti ń wí gbogbo èèyàn mẹ́wàá tó bá dó ń bẹ̀ èèyàn mẹ́sàn-án nu wọn ẹ̀yìn rẹ̀ náà wọ́n wà kíkẹ́ ẹ̀ ti tajà fún lókù. àti lẹ́yìn tó bá rú bí òun náà òun náà ti gbọ̀ ẹ̀yìn náà ti rà lókù. sọ gbogbo orú eléyìí Islam fẹ́ dínà rẹ̀ fẹ́ kọ́ ọ̀yàn yẹn jẹ́ kò sì fẹ́ kọ́ ọ̀yàn wọn náà jẹ́.

nínú dáadáa tó wà nù ẹ̀sìn Islam eléyìí tó ti pa àlè rí bòmí ìdùnnú mùsùlùmí kan ìdùnnú gbogbo mùsùlùmí ni ìbànújẹ́ mùsùlùmí kan ìbànújẹ́ gbogbo mùsùlùmí ni kò sí mùsùlùmí kan tí wọ́n máa yọ mùsùlùmí nítorí pé àìdá ṣẹlẹ̀ sí àbí kó jẹ́ pé fi nafsihi wa fi imanihi khalal ìmánì rẹ̀ láàyè. ẹ̀mí rẹ̀ ò sì gbádùn ṣé ẹ̀rín yẹ kọ́rọ́nà díẹ̀ kẹ́rẹ̀ ní ìgbà tá a burú sọmọ ẹ̀yà rẹ̀ tọ́ ayẹ kọjọ pé ọmọ ẹ̀jẹ̀ sẹ̀mẹ́lẹ̀ ọmọ kígbe kígbe tiẹ̀ bàjẹ́ tiẹ̀ ta ńgbà tó da ẹ̀yà rẹ̀ gbogbo sẹ́sìn àgbọ̀dọ̀ bá lọ́dọ̀ mùsùlùmí gidi náà àwùjọ tiwa ẹ̀rí pé àìsẹ́sìn ló bí ọ̀pọ̀lọpọ̀ àìsẹ́sìn ó bí ọ̀pọ̀lọpọ̀ wàhálà àwọn èèyàn ń sẹ́sìn ló kọ pé àwọn ń sẹ́sìn ẹ̀sìn tí wọ́n gbọ́ yìí. ló fi jẹ́ pé bíi nìfàkù bíi nìfàkù ọ̀pọ̀ nù sí sí àwọn èèyàn torí àwọn ẹ̀sìn títọ́ takò ẹ̀sìn lọ́pọ̀ jù nínú wà wọn. ẹ wò bí pọ́njú ti bá àwọn kan ní látàrí pé wọ́n wó wọn wọn ni wọn fẹẹ ṣe títì tẹ́tí pé inṣàlá wọn padà sanwó kálukú fún o àmọ́ lásìkò yìí inú kanra lọ́pọ̀lọpọ̀ wà inú ìbànújẹ́ lọ́pọ̀lọpọ̀ wà táwa máa ra àwọn kan fẹ́ pé àwọn ti máa yọ ẹni tí nǹkan ṣe alátẹ́kùn fẹ́ ìdí burúkú jà ó sì dá léwó gbogbo wọn sì wá ń wòran bẹ́ẹ̀ ẹnu wọn sì wọ wò fún òlè pé à ẹ pẹ̀lẹ́ Ọlọ́run ó di o ẹ dákun irú skéèlì wo lẹ fẹ́ gbé yìí ìwọ tí nǹkan ṣẹlẹ̀ sí wọn náà ní mọ̀gbà tó máa ṣe pé ó ti kọ́kọ́ máa ṣe ẹnu gba ọba ṣe é ta tìyín náà ń bọ̀ yóò ti sojú wa pẹ̀lú ògbọ́n lọ tìyín ọ̀wà burú jáì. ẹnu kẹjọ ọsẹlẹ nu torí pé ńgbà tó ju tiẹ̀ tí ọba rojú tànú kò sí tàbí ṣùgbọ́n pé àwọn náà máa ran kàkà ìdóde sí ọnù mùsùlùmí ti bẹ́ẹ̀ àwọn tó gbọ́ lọ́ngbọ́ yìí ti bẹ́ẹ̀ ìgbàgbọ́ ti wá ni pé ohunkóhun tó bá fi lè ṣe mùsùlùmí kan wà ló ṣe ìdí nu jẹ́ pé mùsùlùmí ti nǹkan ṣe ń ṣe ló ṣe kí dáadáa ò lè ṣe mùsùlùmí tí nǹkan aburú ṣe ńṣe laburú yẹn ṣe kí dáadọ́ ò lè ṣẹlẹ̀ sí nítorí pé tí àwọn mùsùlùmí bá ti lè gbọ́ báyìí dá ṣẹlẹ̀ sẹ́nìkan Allahu akbar yóò ní tí ó ju nǹkan tó sọnù lọ láì níye gbà lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé kálukú ọmọ ọgbà á ah, èmi nìkan ìṣẹ̀lẹ̀ sí kálukú ní bùkúrú tó bá kọ́ bá kù ní tí ó fi ràn lọ́wọ́ kálukú ọmọ kó lẹ̀ àwa ní fifty thousand lọ́sọ̀ọ̀nù nígbà tá a káwó tá a pa fún un ó di one fifty thousand Allahu akbar. ṣé kò ní bẹ́ẹ̀ máa pé irú eléyìí là ń fẹ́? <laughs> so bẹ́ẹ̀ làwọn mùsùlùmí rí ní gbogbo àwùjọ táwọn bá wà. wọ́n fẹ́ràn ara wọn wọ́n sì máa ka ìpọ́njú ẹnìkan fún ìpọ́njú gbogbo wọn. àwa náà gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ o àwa náà gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ o inú ni bí ni dàmbẹ̀lẹ̀ fún inú ẹnìkan sá máa bíyàn kí gbogbo nǹkan dàrú lójú ẹ ẹlòmíì orí sísà dédé pọ̀ orí kọ́ dáa fẹ́ nìkan. gbogbo aburúkú lè ẹ máa jẹ́ kéèyàn tètè kú ìjọ kú rẹ náà ló kú àmọ́ kọ́ lẹ́nu bẹ pé wọ́ bó tètè kú nù torí ẹ̀jẹ̀ rẹ ó rú burúkú ẹ̀jẹ̀ ìsàdédé rú o gbogbo àwọn gángan àbájá kan irọ́ lásán gbogbo òsì ló kólé yà tọmọ ti ọmọ sọ̀rọ̀ páàkì mọ́tò pẹ́ẹ́pẹ́ẹ́ pé ó tún ti dé o ó tún ti o ti dé o ṣe ọkọ ṣubú ni ẹ̀jẹ̀ ti wú. ṣé mọ́tò làdẹ́gbẹ́ rẹ ti ra bàálù tóun bá ra bàálù ńkọ wọ́n páàkì ẹ̀ lẹ̀ ni òkú rẹ wọ́n gbé kí ló dé bínú sọmọ làkejì kò lè dín kankan fún ọ wọláì wọn náà sì lè dín kankan fún yà á lọ́fẹ́ bí inú ni lọ́fẹ́ bí inú ni bí ni ìwọ náà dúró orí tọ́lọ̀ ń ṣe fún ọkọ tọ́lọ̀ ò dùn serú rẹ̀ mí fún torí ẹ̀ kọ́lọ̀ ń ṣe ká lè máa nú sí ìdùnnú àwọn ọmọ ìyá wa kọ́lọ̀ ń ṣe ká máa bá wọn kẹ́dùn níbi ìpọ́njú wọn pẹ̀lú bẹ́ẹ̀ lèyàn ti máa jẹ mùsùlùm nínú tí wọn dá rúgúdù wàhálà sílẹ̀ òun náà ni asawumu ala sawumi akhika almuslim kéèyàn máa gba ọjà tọ́mà yéèyàn mùsùlùmí ná kéèyàn máa gbà náma lọ́wọ́ ìwà abúniwà yẹn o ìwà tí ọ̀tá ni o afániwàlẹ̀ ayásùnmù àhádùn àlẹ́ sawumi akhi ẹnìkan yín. kò gbọ́dọ̀ máa gba ọjà ná mọ́mọ́ ya rẹ̀ tí ń na lọ́wọ́ o bẹ́ẹ̀ ló ti wá nù àdìsá nàbí wa sallallahu alaihi wa alihi wasallam. ẹnìkan nájà ó ní kí wọ́n ta ilé tí wọ́n lé one thousand nine. òun three three hundred naira látòrí three hundred ó fi bá 700. seven hundred ìwọ gbọ́dọ̀ gba ọjà nàmà lọ́wọ́ wàdálìkà ìlárọkà ìyẹn tó bá di pé ẹni tí ó gbogbo wọn ti jọ tẹgbẹ sọ́nà kan ó ti pé wọn fún

ìgbàgbọ́ àwọn kèfèrí lélẹ́ yẹn bẹ́ẹ̀ ni jọ́ kọ́ arajà lọ́dọ̀ rẹ̀ ńjọ́ kan tó ń tà ní náírà mẹ́wàá ó sì pé fún fifty náírà ó sì sanwó láì ná bóyá fifty náírà tó pa mọ́jọ́ náà nù lọ́dún pé kò sá roró tó bọ́lọ̀ bá ti kọ̀ nǹkan ló máa ń ṣẹlẹ̀ ó ti wá nítọ̀ ẹ́ àkúkú máa. ọdà ó um, ti fẹ́ pé kó wá ni wọ́n bá ní um, lẹ wọn nana rí <laughs> seven hundred um, tẹ́tà fẹ́mi bẹ́ẹ̀ òun náà sì wà ń bẹ̀ ẹ gbọ́dọ̀ máa ṣe irú ẹ̀ o ni o ẹ jẹ́ kó kó ń bẹ̀ ńbẹ́ńbẹ́ ó súnmọ́ kí wọ́n padà fún gbà náà ni wọ́n wá wọ bẹ̀ wọ́n á ní ẹ̀ta fẹ́mi bẹ́ẹ̀ fẹ́mi bẹ́ẹ̀ náà fẹ́ rà ní kí ló dé tí wọ́n fi gbọ́dọ̀ ta fún ọ bẹ́ẹ̀ fi náírà fún ọ gbọ́dọ̀ gba ọjà tó máa rẹ̀ ná lọ́wọ́ má gbà ná ma lọ́wọ́ pàápàá jùlọ tó bá ti hàn tí àtẹni tí ó tà àtẹni tí ó rà ó ti súnmọ́ wọn rà wọ́n tà fúnra wọn. má gbà ná ma lọ́wọ́ torí tí wọ́n bá ti bẹ́ẹ̀ ọ̀tẹ̀ ní ọ̀mọ̀ ẹ̀bí o ọ̀tẹ̀ gidi níjọ́ tẹ bá jọ rìn pàdé àkọ́kọ́ láti bẹ̀ náà yóò pò sí kan sáà yóò fẹ́ bí kakọ́ sọ̀rọ̀ òun sì má lè ṣe sùúrù láti fọ èsì tó sọ kọ́yẹ́ pé ọkàn palẹ̀ ẹ̀ mọ́ni láti lẹ̀ yóò sì fi ọ̀hàn àwọn ará sánmà kó tó sọ ọ́ lulẹ̀ tètè yàn ni wọ̀nyí. torí kíni yẹ́sì tí wọ́n náà ṣe náà bá ṣe irú ẹ̀ fún àwọn òṣìṣẹ́. torí ẹ̀ má gba ọjà náà yàn lọ́wọ́ ó ti pọ̀ pọ̀ láwùjọ wa pàápàá lọ́dọ̀ àwọn obìnrin lọ́dọ̀ obìnrin ẹ̀fọ́ lásán péjú lásán. ẹnìkan ti máa ná ẹ tani fifty naira ẹ ẹ bá ta fún ara obìnrin kan tẹ tàfé mi wọn làwọn ọ̀tá wọn wá ní tọ mi sixty naira àwọn nínú ọ̀kọ̀ọ̀kan forty forty naira ni. bóńtì bá lójú mọ lójú kékeré ó sì tún máa ń wọ́pọ̀ lásìkò léyà ẹnìkan nágbò lọ́wọ́ ọ̀nà twenty thousand èèyàn àwọn ètí kọ̀ǹtì ń wí ètò àfúrà pé wọ́n fẹ́ tà fún un èèyàn bá nítọ̀ ọ̀rẹ́ ta fẹ́mi twenty one thousand la ilaha illallah ẹ̀ pé wàhálà lẹ́ẹ̀ máa tẹ̀ bá àwọn gbọ́ pé lẹ́ka for sale ẹnìkan sì wá bọ́ ó ní ilé tí wọ́n fẹ́ tà yẹn jẹ́jẹ́ mọ̀ pé mo ti ná ní one point two million ha sábà ta ọmọ dá o wọn gbà náà nì kọ́nà àwọn láti ká mi mọ́lé láàárọ̀ ìpèsè ń fi kún un fẹ́ràn pé ọ̀rọ̀ wọn ti ń wọ̀ ọ lọ wọ́n wá gbọ́ bẹ́ẹ̀ wá ní tọ́ sábà ta ó ti dá o bó ń tètè lọ báyìí ni wọ́n gbà lọ wọ́n gbọ́ pé wọ́n ti ná lé one point two àbí bẹ́ẹ̀ kọ́ ni èmi ra one point three. subhanallah sẹ́yìn pé irú ṣetán yẹn ọ̀pọ̀ láwùjọ ṣetán wa ti táwa ah, ni wọ́n tà fọ́ra o táwa ni wọ́n tà fún pé ẹni ah, ọmọ ẹni tọ́ra hmm, pé ní ni <laughs> kò sígbà tí mo kú òní kú yọ padà ìrẹ́ gbogbo àwọn aburúkú wọn máa mú ma wà títí máa ń bírú ẹ̀ náà ni ojú kòkòrò burúkú tí máa mú wọn lérò pé pẹ̀lú rẹ̀ àwọn lè ní tọ́lọ̀ ọ̀kọ́ máa wọn ojú kòkòrò burúkú ń bẹ fáwọn èèyàn tí wọ́n máa wò pé téèyàn bá ní ojú kòkòrò báyìí àwọn nǹkan míì fa àwọn àwọ̀ kájú tó kéèyàn mú kó tí máa ń bá yẹn tí máa ń bá yẹn jà tí ń dá yẹn láàmú kéèyàn mú kó nú wa rẹ̀. abáni láàbí awọlé tẹ̀sán wọ́n yàtọ̀ sí ìgbà tí wọ́n bá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní nájà wọ́n na ni ó súnmọ́ kó fẹ́ tà fún ètò burú oníkéńgbà wọn bá ná débi kí wọn fẹ́ tà fẹ́ni tó fẹ́ rà má wọ̀ ọ́ àmọ́ ẹsẹ̀ ní iná ìwọ náà lè ná oníkálukú firi ń gbà wọn. bẹ́ẹ̀ ládé tuntun sọ pé ẹnìkan ò tún gba ọjà tọ́mọ ya rẹ̀ fẹ́ tà gbàtà mọ́ lọ́wọ́ wọ́n ti nájà lọ́dọ̀ rẹ̀ wọ́n ti wá ní kí wọ́n mówó wá ibi tó ti ní kí wọ́n mówó wá ẹni tó wá mú sọ̀tì ọ́ wá ní ẹ máa bọ̀ wá lọ́dọ̀ tèmi jàre torí tèmi ojúlóni àdàmàdì ń tiẹ̀ tó fẹ́ tà fún yín ẹ̀sán yìí kan náà ta ìlà ìlọ̀wọ̀ ẹ wò wàhálà tí ó ń ṣẹlẹ̀ lọ́jà mẹ́rin ariwo wa sọ ẹ wá ní kí ló dé kí ni ò dé. àbí kó tiẹ̀ sọ yìí pé èló lẹ ẹ̀ náà wọ́n ní iye báyìí ni ọ̀dà ẹ̀ dín iye báyìí wá mú yìí subhanallah dín iye báyìí níbẹ̀ wá mú yìí tí wa lọ mú yìí ẹ̀rọ kí wàhálà ni wọ́n máa ìdínú tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa oògùn ni wọ́n máa ń wọn wọ́n nítorí pé ọkàn wọn ò fúyẹ́ síra wọn wọ́n máa túra wọn lówó ni tọ ọ gbọ́dọ̀ gba ọjà tọmọ ẹyà rẹ fẹ́ tà ọ gbọ́dọ̀ gba tàmà lọ́wọ́ nítorí tó o bá ṣe bẹ́ẹ̀ ọ̀tẹ̀ ọmọ ṣẹlẹ̀ ìjà ni ọmọ ṣẹlẹ̀ irú rẹ̀ ti pọ̀ ọ̀pọ̀ láwùjọ pọ̀ jọjọ nítorí pé nìkan wọ́n ń ta gàrí ṣùgbọ́n ìrìn tí wọ́n kò tó dọ́dọ̀ rẹ̀ ọ̀nà tẹ̀díẹ̀ gbogbo èèyàn sì lè má wàá dọ̀ rẹ̀ wàá ra gàrí àwọn tó wá bílíìfù kó oògùn kan ní í ṣe tó kálukú láti ibi táwọn èèyàn ti ń wá ara gàrí títí délé rẹ̀ àwọn gàrí náà wàá tò sọ́tún sótì ní Yorùbá lẹ́wọ̀n àwọn àdàn ẹ ṣiṣẹ́ wa ra gàrí lọ́sọ̀ tiwa tiwa náà kúkú dáa bí ètò ẹ̀ máa rà àwọn kan gba ah, kọ́dà tiwa dáa jọ wàhálà ọba tẹ̀lẹ̀ mo ti ní kọ́sọ́mà ẹ̀ kọ́sọ́mà kì í sí èso oògùn ló fi mú yín wọ́n bá jẹ́ gàrí ẹ̀ kí làwọn náà dá yìí tó ń bá wa ń gbọ́ gbogbo oríṣiríṣi rìpọ́ọ̀tù tí wọ́n fojú rẹ̀ wúra wọn wọ́n ní fojú rẹ̀ wúra wọn bẹ́ẹ̀ náà nìyí. ẹni tó ṣe é pé ń bá yàn gẹ̀rí ni wọ́n á jẹ́ pé wọ́n rí pé ọ̀dọ́ rẹ̀ náà sáré kálukú sí máa lọ gẹ̀rí ṣùgbọ́n tó bá ti fúlì níbi tí òun gbàjámà kálukú náà bá lọ sí ṣọ́ọ̀bù sẹ́bà wà. ẹ ṣé èsì pẹ́ lọ gẹ̀rí máa bọ̀ ọ́ tọ́lá náà ń gẹ̀rí o kọ́dà àmọ́ gẹ̀jẹ̀ ń tẹ́ máa lọ ọ̀dọ́ rẹ̀ lọ o. àbí wàá lọ ṣẹlẹ̀ eléyìí túmọ̀ sí pé kọ́lọ̀ ń jẹ́ ká kéèyàn kíkà àwọn èèyàn kí gbogbo wọn lọ hun rí sí di business kan náà kan wàhálà ni ọmọ àdáálẹ wàhálà gidigidi àwọn yẹ kí business kó pé gba kó pẹgbẹrún ó yẹ pé ṣọ́ọ̀bù pẹgbẹrún ní láì kan títí kálukú ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ní oníkálukú náà nírọ̀rùn ṣùgbọ́n bá ti ọjà kan náà bá gbogbo yín bá ń tà ṣẹlẹ̀ ìdí inú tó fi jẹ́ pé ọjà sínú ṣọ́ọ̀bù kálukú ó igbá ni ìgbàdá pé tí òun tà náà lẹ́tọ́ àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń tà náà náà tọ́ba fi ẹni tó ti ga gbogbo títí títí tọ́ba filẹ̀ tọ́lọ́ ra lọ́dọ̀ ẹ̀ tó tò sínú ṣọ́ọ̀bù tọ́ba rọ amúlọ́sọ̀ máa ń bọ̀ orin tí ọmọ kọ bú ọ gbogbo tí ó yọ ha tí ó sin la ikeke ni náà kúkú jẹun kìíní rà lọ́dọ̀ wa <laughs> ẹ̀rí pé ọwọ́ bẹ́ẹ̀ni, kò síbi tí òtí máa ṣẹlẹ̀ láwùjọ nígbà tí orí bá ti dúdú wọ́n mọ àwọn bọ̀ wá kan wọ́n sì dá sùkúù sọ́nà ọ̀ ní ẹ máa bọ̀ ẹ má mú lọ o. so ẹnìkan á padà sọ pé sùkúù yìí là ń mọ ọmọ bọ̀ abẹ́ dára lọ́nà tó bójú rẹ wò lọ́kẹ́ ọ̀kẹ́ kòkòrò wàá gbà àbí bẹ́ẹ̀ kọ́ ìgbà tọpọlọ wọn dí àwọn wò pé táwọn bá di ajáàkì àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn ò ní ró jẹjẹ èèlò náà wà ní èèlò náà ní tó tún gbọ́ta tó tún gbójú ubú tí wọ́n á jẹ́ pé gbogbo sẹ̀mí èèyàn ò tẹ̀ wá lọ́rẹ̀ tí kálukú bá sì jọ sórí scale wọn náà lọ́ọ́ máa jẹ̀bi torí ẹ̀ kí èèyàn múlẹ̀ ayé simple kí tọ́lọ́ wọn bá bá kọ́ mọ́ kálukú yóò rí náà má gba ọjà tó máa yá rẹ fẹ́ tà má gba tà má lọ́wọ́ ọlọ́mọba tó ṣe tiẹ̀ yóò ṣe tiẹ̀ náà. anábìsọ wọn sọ pé wàlá yàtọ̀bẹ̀ àlẹ́ àkẹ́tùbẹ́tẹ̀ àkẹ́yẹ. oríkèèyàn bá obìnrin sọ̀rọ̀ fún wọn fẹ́ ó ti lọ bá òbí rẹ̀ wọ́n ti mọ̀ pé ọ̀fẹ́ máa wọn àwọn sì ti mìtì ọmọ wọn lórí ọkùnrin yẹn. kò sì sáàmì wípé ọkùnrin yẹn obìnrin yẹn wọn náà ni wọn náà wàá pa kó lọ fi ń wọn sáàtì bá wà ní tọ́mọ yìí ké ló dé kí ló ṣe abẹ́fẹ́ ni ó ti ju ẹ pé náà fi àwọn sátani burúkú afọmọ fún àwọn ah, làwọn náà bá ní ọgbà láyé tí wọ́n máa dúnadúrà lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rù rẹ̀ ti dá wàhálà alẹ́ láwùjọ ọ̀tọ̀lẹ́ńtọ́ fẹ́ fẹ́ ọ̀tọ̀lẹ́ńtọ́ padà fẹ́ pẹ̀lú eléyìí tó bá ti rí pé nìkan fẹ́ fẹ́ nìkan ọ̀rọ̀ wọn sì ti ń wọ̀ ẹ má dà wọn rú o ẹ má dà àárín wọn rú o àbí èèyàn tiẹ̀ láti pilẹ̀ obìnrin tó fẹ́ fẹ́ náà ni wọ́n gbéra wọ́n pé èèyàn lẹ́yìn wọ́n làwọn fẹ́ lọ yọjú àwọn fẹ́ lọ sọ ẹ̀yin wá ajá kí wọn lọ́nà àti òsì tá a rí tẹ́ múra dẹ́dẹ́dẹ́ oríṣi tọ́ọ̀n ọ̀sọ́nà ti gbà. Ah, à ń lọ yọjú ìyàwó tí lágbájá fẹ́ẹ́ fẹ́ ní kí wọ́n mọ̀ kíkọ́ òun lọ fẹ́ẹ́ fi ọmọ wọn. ó wà sáni tẹ́lẹ̀ kẹ́sù tìtú ti ń ẹ wá wo ọmọ kan bí járe làníyàn ọ̀rọ̀ ayé padà. Ah, ah, lóòótọ́ mọ̀ ni eléyìí kọ́mọ̀rọ̀ kó nǹkan oṣù pa ni mo wá ní wọ́n wà ń gbà tá à ń wáyà o yọba pé wọ́n dá ìbáàdì àtẹ́ńṣọ̀n wọn kú omi tí wọ́n ń lọ lọ síbòmí ẹ̀dá kùtà àwọn òbí tì í bá gbọ́ ńkọ́ tálàfi ọjọba láwùjọ ọlá ìjọba bí ẹni tí wọ́n ní ẹ bá wa sàtọ̀nà lọ sọ́dọ̀ òbí lágbájá lágbájá tá à ń sè ń wí yìí báyìí ibi tí wọ́n ti rí i tó ti wù wọ́n fẹ́ bí kápẹ́ wọn rí yàn ní Abakaliki òbí rẹ̀ sì wà lẹ́kọ̀ọ́ wọn abẹ́yìn lẹ́kọ̀ọ́ pétọ̀ ẹ̀sìn wa dọ́dọ̀ òbí lágbájá ọ̀tọ́ra arọ́ ma wọn wù wá ibi sẹ́yìn náà ti wá gbọ́ ẹ wá ti wá dájọ́ kó bá lọ́la ọ̀túnla ẹ lọ róbì rẹ̀ yẹn bá ń sọ pé bá tẹ̀ lọ bí báyìí lọ́la níyàwó yín bá ń kí ló dé.

kò ní jọba torí ẹ gbogbo àwọn ọ̀wà burúkú àwọn àjọ ọ̀dà tí máa dọ́tẹ̀lẹ̀ anábì sallallahu alaihi wasallam wọn kọ̀ fún wa kájínà sí torí bí táà ti lè lálàáfíà nìyẹn. wal bay'u yan'aqidu bil kalam mọ́ ra fún ẹ wọ́n ní bẹ́ẹ̀ ní káràkátà ti máa wáyé. mọ́ fún ọ mọ́ wọ́n ń pè ní al-ijab al-ijab onímọ̀ tà fún ọ al-qabul onímọ̀ rà á wọ́n ní pẹ̀lú ọ̀rọ̀ mọ̀ tà fún ọ èmi náà rà ẹni káràkátà fi máa wáyé ọ̀dà tí gbogbo tẹ bá rà tẹ bá tà lẹ́ máa sọ lọ́rọ̀ yìí tí gbogbo ń tà rà lónìí la sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan àsọ̀rọ̀ ọ̀dọ́dọ̀ yà lákàrà ọkọ̀ fún fifty naira ni wọ́n sì gbélé ọlọ́ wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ọlọ́dọ̀ àwọn tí ń tẹ́ran fún wọn five hundred ọ̀sọ̀rọ̀ àwọn ọ̀sọ̀rọ̀ wọ́n fẹ́ gbẹ̀ràn lé ọlọ́ọ̀ni. supermarketi ó sì bẹ̀rẹ̀ sí ní kó àwọn nǹkan oríye tán kọ sí la o sì ti wò pé ókè gbogbo tí mo kó yóò tó ten thousand ó sì kó síwájú ẹjọ́ gbowó ó kó ten thousand bẹ́ẹ̀ á kà wọ́n sírò owó wọn rí pé wọ́n ọ̀sọ̀rọ̀ àwọn ọ̀sọ̀rọ̀ tòzọ́ á túmọ̀ pé gbogbo ń tààrà tá a àti ìrira wọ́n di ẹ̀pà kalẹ̀ ní five naira ìwọ sì mú mẹ́rin ọsọ twenty naira á ọjà di sẹ́nìkan ọ̀dọ̀ọ̀dún kò sẹ́ńtì ọ̀dọ̀ọ̀dún ìyá ó twenty naira mú twenty naira sì gbélé ọ lọ ṣé ó ti ríra àwọn náà rí ta ṣèyí tá a káràkátà wà tó yẹ pé ọ̀rọ̀ ni alìjọ́bù wàlúù mọ́ta fún ọ èmi náà rà káràkátà oríṣi kejì à ń pè ní bay'ul mu'ata bay'ul mu'ata mo ti mọ̀ pé báyìí lẹ́ ta owó ni wọ́n kà mú nǹkan tó rà tẹ́lẹ̀ yẹn wọ́n pè ní bay'ul mu'ata òun náà wà ṣé gbogbo nǹkan náà láti lè rà ní mu'ata láì sọ̀rọ̀ àwọn olùmọ́ni tó bá jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ pé kò níye lórí ńlá bára bẹ́ẹ̀ kò burú àwọn tí ọ̀wọ́n lọ títí là ń rà láì jẹ́ pé àsọ̀rọ̀ kò burú gẹ́gẹ́ bí àwọn kẹta máa ń ta supermarket gẹ́gẹ́ bí ọlọ́ọ̀dọ́ bàbá ẹlẹ́ran wọn gẹ́ran fún ọ gẹ́gẹ́ bí ọlọ́ọ̀dọ́ yá oníkọ́ọ̀fù ọ̀sánwó ọ̀kàn pa pọ́pọ́ọ̀fù láì sọ̀rọ̀ àmọ́ ọ̀fẹ́ ra lé ọ̀fẹ́ ra mọ́tò ọ̀kàdákẹ́ bẹ́ẹ̀ ọ̀hún ń wó à ọlọ́run mẹ́jọ àgọ̀ ọ̀ wọ́n á pè kí ni wọ́n fi bọ́ sọ̀rọ̀ náà fi gbowó lọdọ rẹ̀ wọ́n ní tó bá jẹ́ pé nǹkan tó bá bàrà tó níye lórí agbọdọ sọrọ. ẹni tí ẹni tí rà ó ti tó káràkátà ti ṣe àbódìgbà tó bá a túkánná àbáni lọ́dọ̀ àwọn maliki wal bay'u yan'aqidu bil kalami wa illam yaftariqil mutabayi'an wọ́n ní káràkátà ó ń wáyé pẹ̀lú ọ̀rọ̀ ni kọ́dà kó ti ẹni tó tà àtẹni tó rà ìdìkan náà wọ́n tó jọ dúró sí. ní ìsìn ọ̀rọ̀ Ọrọ ní three hundred thousand onílé ni mo fún ọ wọn náà ọrọ oṣù kówó kalẹ̀ ẹ̀sùn jọ ń ṣé o sì ti rí lè rà àbó o fi bẹ́ẹ̀ lẹ̀ náà kó o kúrò níwájú rẹ̀ gbọ́fẹ́ kó sì kó tún padà wá o

bẹ́ẹ̀ làwọn olùmọ̀ hanafiya àti malikiya sọ ṣùgbọ́n lọ́dọ̀ imaamu shafi'i àti ahmed àwọn bíi atafarruku bil abdani la bil aqwal ó dìgbà tí ẹni tó tà àti ẹni tó rà tí bá jọ tàtà pín sẹ wọn túká lọ́dọ̀ ara wọn. olóòtú rà á olóòtú àfọwọ́ náà lọ rà á ọ wà kó mbẹ́ tó bá fẹ́ mú rírà àti títà yẹn tó fẹ́ fẹsẹ̀ rẹ̀ rìn lẹ̀ kó ti wáyé ọ wá kú lọ́dọ̀ rẹ̀ ọ wá lè rìn lọ pé mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ ọ kó ti kú ń bẹ̀ kó ti parí mu kó ti rírà òun náà ti rìta. anabi sallallahu alaihi wasallam wọn ni albayya'ani bil khiyari ma lam yatafarraqa. فإن بينا وصدقا أبي وصدقا بورق لهما في بيعهما وإن كتما وكذبا محكت بركة بيعهما ẹni tó ra àtẹni tó ta àyè ń lópin ìgbà tí wọn bá ti túká àǹfààní rẹ nu olóńtẹ yẹn fún àwọn náà lọ rà á tẹ́ ẹ bá ti túká àyè ń bẹ fún ọ láti sọ pé ràmá ẹ bá ń kó omi àyè sì ń bẹ fún ọ náà láti sọ pé ntàmá omi owó rẹ ni láì jà àǹfààní ọ̀rọ̀ ìmáàmù Ṣáfi'í nù pé lópin ìgbà tẹ́ ẹ bá ti túká o lè kọ́ ràmá kó náà lè kó wọn tàmá wọn ń pè léyìn ní khiyarul majlis. ti sẹ́sà nígbà tó ti gbọ́ àti ìtúta láyé ti o lè sẹ́sà pé ràn mọ́ wọn náà lè pé ń tà mọ́ nígbà tó ti ìtúta ṣùgbọ́n lọ́dọ̀ àwọn màlìkíyà àwọn ní o lè sọ pé ràn mọ́ o lè sọ pé ń tà mọ́ lópin ìgbà ẹ̀ bá ti mọ mọ́rọ̀ mi tọ́lá àwọn ní tútúká ara gbólóhùn lọ́wà kìí ṣe pé ká túká lára kìí ṣe pé ká yà wá ń bẹ̀ tó eléyìí ìtọ́dọ́gba jùlọ ọ̀rọ̀ àwọn Ṣàfi'íyà tí wọ́n sọ pé tútúká òun náà ń ká tàtà torí ẹ̀ náà láti rí lọ́dọ̀ àwọn sàbí Abdullahi bin Umar radiyallahu anhuma wọ́n ní tó bá fi lè ra nǹkan kan. kọ́dà tó ṣe pé kò sí ìfẹ́ mu kú lọ́dọ̀ ẹ̀ tó ti rà bá fẹ́ irin lẹ̀ kó ń ti rà á lọ tó tún wá padà wá ọjà ń ti rà á pin lọ. àmọ́tẹ́ ẹ̀ bá kú ń bẹ̀ ẹ tún lè dàrú kẹrin pé à ṣé eléyìí wá lọ́rọ̀ tèmi kàn tèmi tún wá kówó gbàtẹ́ ẹ̀ bá ti gbowó òun náà lè ká èló mo rí fún mi iye báyìí ni ti gba ẹ̀ mọ́ kò mi tòbó nígbà tẹ́ ẹ̀ ni tẹ́ ẹ̀ ti tùpá ilé ọlọ́dọ́gba kì í màlìkéyà lọ́dọ̀ pé tutuka arọ ọ̀rọ̀ lọ́wà wa sọ yìí pé. tẹ́ ẹ bá ti túká kátà yẹn ti pé àbí kọ̀ọ̀kan nínú yẹn sọ pé èmi ti tẹ̀ sá pé mo rà ó kẹ́nìkejì náà má takò kọ́dà kò sí pé ẹ̀ túká mẹ́ ẹ̀ tún fọ̀rọ̀ yẹn fún un èmi ò níbi kan lọ àmọ́ mo ti rà á wọn náà gbé mo sì ti tà á níbẹ̀ yẹn kò ní ìdíje kẹsẹsẹ túká ń eléyìí kò ti ṣe jẹ a rí i pé òfin ọlọ́run ó fún wa láwọn àǹfààní oríṣiríṣi eléyìí tó dókítà bá mọ̀ nípa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀rọ̀ wa yóò já sí rere yóò sì já sí rọrùn ó nídìí kọ́ lọ yẹn lẹ̀bẹ̀ gbàtí ó wù ọ́ rà mọ̀ kò sí kú mbẹ́ ẹ dákun ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó wà lẹ̀ dá sí kìnnì kò nídìí kẹ́ dá sí nígbà tó yẹ kí bẹ́ẹ̀ náà ló sì wà kò sí dìde kò sí tó burúkú ó gbé wọ́n sì kó rẹ̀ fọ́ ẹ ò rí inú rìsíptì ni no refundable after payment eléyìí ẹsẹ̀ Islam Islam sọ pé refundable you must refund the money lópin ìgbà tẹ́ni tọ́ra àti kú òní ìwájú rẹ̀ tọ́wá ti kú ìwájú rẹ̀ nítorí ẹ̀kọ́ máa sọ ọ́nu say after the departure no refundable after pay unless tẹ́bà tó jọ dá condition ní láàrin ìjọ mẹ́fà o màá lọ yẹ̀ wò táwọn èèyàn bá ní kọ̀ dáa màá dá padà màá gbowó mi o òbúrú ilé ìjẹ́bù tó jẹ́ ilé ìjẹ́bù tá a dùn sí lónìí ọlọ́run kò fún alágbọ̀ yìí kókó yẹn mẹ́sàn án ọ̀ràn wa lọ lórí àtúmọ̀tì sáǹpọ̀ yẹn ti wà ó subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa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 wà tẹ́lẹ̀ yóò wá gbé jáde ó sì máa gbé dọ́jà ìyẹn lè padà ta padà èyí tó ṣe ti wáyé tó ti jà tó ti ta ní òkèèjì pé ìyẹn ò bẹ̀rẹ̀ ká ẹ̀rọ yìí fẹ́ẹ́ ẹ̀ díẹ̀. látàrí káwọn bá mọ sí nǹkan rẹ̀ náà yóò fi ní káwọn wọ́n dúró owó náà ní káwọn bó dúró lórí látàrí káwọn wọ́n sí nǹkan òun ẹ̀gẹ́ náà tó wá fẹ́ máa máa sí nǹkan yẹn ọmọ sí nǹkan yẹn ní ìmọ̀ wọ́n tún tún àmọ́ wọn gba iye báyìí ní kò sí ìyàmbẹ́ tó bá lóun ẹ̀ sí gbogbo. ṣé lọ rẹ ẹran nítorí pé àárẹ̀ ń bẹ lára ṣùgbọ́n ara èèyàn hàn síyàn tó tó di pé èèyàn mú ẹran látàrí okùn síyàn fi tó ara èèyàn tètè yọjú nígbà míì lẹ́yìn ìjọ kìíní kejì ààrẹ yọjú sáà torí rẹ̀ dẹ́ran padà síbi tá a ti rà á bẹ́ẹ̀ ni tó bá dájú lódodo. ìpè àléébù yẹn ọ̀dọ̀ ẹni tá a ti rà lókun tẹ̀lẹ̀ sí ẹran tá a ti ní ẹ̀rí tá a lè fi sí lẹ́yìn tí ó mú àgbàdájú kọ́dọ̀ rẹ̀ lókun tẹ̀lẹ̀ àdàpadà lẹ́yìn wọn pè ní khiyarul ayn àyè ni fún wa láti sà pé ká dá padà látàrí àléébù ti bẹ̀ lára rẹ̀ wọ́n tá a bá ti sùúrù àjẹpé àtàfàrà dànù tá a bá sì fẹ́ láti dá padà pàtà àmọ̀gbọ́dọ̀ ẹni tó tẹran fún àlàárẹ̀ yẹn ti dé tá a bá ti máa ń dá àfisàn pé ó fi gbà òkú tó burú bẹ́ẹ̀. ìdí tí àfisàn pé tá a bá ti máa bá àfisàn fún tó fi gbà ni pé ẹran yẹn gbà táwọn ara ọwọ́ rẹ̀ lára rẹ̀ àwọn náà ti lọ experience nípa títí ẹran. ìbò ló ti wá jẹ́ tóbi jẹ́ pé àléébù yẹn gbàdé pé lọ ló tó hàn tòsí ìbá ti ní tí ó fi sẹ̀rí fún un wọ́n lè sọ pé bẹ́ẹ̀ ti gbé mẹ́ṣíìnì tá gbé gùn tó eléyàn ló mú kí ẹran sàárẹ̀ àbí àyè tó yí padà tó yàtọ̀ síbi tí ń gbé tẹ́lẹ̀ oúnjẹ tẹ́ ẹ fún kọ̀jọ́rú ètí máa jẹ gbogbo eléyìí wọ́n lè wí tí ẹ bá ti máa bí ó ti wí tí ó fi yé wọn pé ọ̀dọ́ wọn ló ti ṣẹlẹ̀ kúkúrú. wọ́n á ní sẹ́ bá fi hàn sọ iṣẹ́ kan tẹ́nìkan ṣe wọ́n fi hàn sálámùtútó lórí sẹ́yìn àwọn òṣìṣẹ́ ń jí kó lẹ́rù wọ́n ń jíṣẹ́ kó lẹ́rù wọ́n ń jí kó nírin iṣẹ́ ìsúmẹ́ǹtì ìpẹ̀jọ́ wọn fẹ́ẹ́ di kó wọ́n á fẹ́ nìkan sọ kọ́ máa bá wọn sọ àwọn òṣìṣẹ́ o táwọn òṣìṣẹ́ bá ti wá lo irinṣẹ́ tí wọ́n á lò sẹ́kù ìsúmẹ́ǹtì kankan òun kó jọ kójọ sẹ́gbẹ́ kan gẹ́gẹ́ bíi iṣẹ́ tí wọ́n fi sọ. pàtí bàbá oníṣẹ́ wá dé ọwọ́ akó gbogbo àwọn nǹkan tán lókun yẹn ó kò jíṣẹ́ fún bàbá oníṣẹ́ bàbá oníṣẹ́ gba àwọn oko dàálé ó lẹ̀ ṣeun láì jẹ́ kó náà máa àníyàn ẹni tí ń bá kó tí ń bá mójútó àwọn òṣìṣẹ́ òun náà ò ṣe nítorí wọ́n lè bá kó ṣe lásán ọbẹ̀ gbà làádà bàbá ti ń. òun ò sì fura wọ́n fẹ́ gbà láàdà lòun àti ọwọ́ àlọ tí òfin kankan lẹ̀ òun á sí ní ronú pé káàdì kíní yóò pé òun òun fi lẹ̀ àbí níjọba ní mò ń fi lẹ̀ gbogbo ní ma ti lò sẹ́kù náà máa lò ìyẹn ni pé èyí wọn ni kọ́ máa bá wọn mú ẹni tó bá ṣe bẹ́ẹ̀ òun náà kúkú máa ìwà tí ọ̀dà lélẹ̀ yẹn ó yẹ kéèyàn ó lè nàta kéèyàn ọmọ kunu sẹ́dọ̀ fẹ́ kí máa bọ́ ọ̀sẹ̀ yìí o kọ́lá bẹ́ẹ̀ mi ti sẹ̀sẹ̀ mi lẹ̀ mójútó iye báyìí mo gbà lójúmọ́ tòbí ẹ̀ máa ti lè san tọ́ba lè san fún yàn alhamdulilayi tí ọba lè san fún yàn kọ́ wẹ́ lómi láti pilẹ̀ mọ́ wọ́n fẹ́ fọkàn náà wọ́n á fi yé wọn pé wọ́n sì yàn mú ó ń jàǹbá nìwọ náà ẹ bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ò ní fi yàn lẹ o náà. àwọn ìṣẹ̀lẹ̀ mímọ̀ tí mo wọ́n láti jẹ́sẹ̀ àti mo láti jẹ́sẹ̀ àwọn tí àwọn ohun tó pin kò yá tó ní sàkásẹ̀ lánàá ní ìgbà ọ̀rọ̀ tíkẹ́tì ṣe lọ́nà lọ́nà ní páàkì tí wọ́n bá lo tíkẹ́ẹ̀tì yẹn wà ní rìfọ́ǹdì owó. ẹ̀wọ́n tí màá ṣe gbọ́ owó tí màá ṣe fún wọn ní rìfọ́ǹdì wọn bá fara sí i. ìyẹn wọn padà tẹ̀lé mọ́tò yẹn. ok mọ́tò tètè fún èèyàn fẹ́ tíráàbù ọwọ́ àlọ́ sanwó ọkọ̀ fún kọ́mpìnì kan pé ọ̀fẹ́ tíráàbù tó wọn ni ẹ bá ti jáde kẹ́ ẹ máa lọ jókòó mọ́tò ẹ máa lọ jókòó mọ́tò wọ́n sì wà nù kánjú mọ́tò tó kún kò kún wọn nìkan náà ni kò sì já tíkẹ́ẹ̀tì wọ́n sì kọ́ sára tíkẹ́ẹ̀tì pé tọ̀ gbogbo ẹni bá ti sanwó lálàáfíà o kò sí àǹgbowó padà mọ́ o tọ̀ ìyẹn wá rí i pé wọ́n sì lé òun lọ́ba kú fi mọ́tò tí wọ́n lẹ̀ lọ́ba lọ wọ̀ mí ó sì san owó tíkẹ́ẹ̀tì ṣé yẹn lè padà kéèyàn lọ próòbù pé wọ́n wọ mọ́tò yẹn kọ́ gbowó rẹ̀ padà àwọn kọ́ ni pé àwọn kọ́mpìnì kan wà bẹ́ẹ̀ sọ pé wọ́n ní sanwó èèyàn padà fún yàn àmọ́ wọ́n ní lópin ìgbà tíkẹ́ẹ̀tì yẹn táwọn ò sì bọ́ọ̀lù pé wọ́n lò ó sì wà balẹ̀ tó ìgbà míì bẹ́ẹ̀ bá fẹ́ travel yẹn lè lò àmọ́ tó bá sọ pé ìgbà tó já fún náà ló lè wúlò máa bọ́ọ̀ bá ti lọ owó owó ṣòfò nu àwọn eléyàn oníyànjẹ ni wọn lábẹ́ òfin ọlọ́run ọtọ́ kéèyàn lè rówó èèyàn gbà torí pé owó lílọ ni èmi ò sì padà lọ mọ́ mọ lọ àmọ́ ntẹ̀lẹ́yìn lọ́mọ ìlú ẹ̀tọ́ wo lẹ́bi dẹ́wò mi èèyàn lọ sàlàyé fún wa but kéèyàn tó lọ rárá èèyàn ti lọ ọmọ pétọ nínú onígbàdà ló tíkẹ́ẹ̀tì o what is the solution kí lọ́nà àbáyọ àwọn ti sàlàyé fún yàn tó o bá ti lò ó àti wọn náà lè tà fẹ́ lómi náà pásíńjà tó bá fẹ́ lọ so àbí ó lè lò ó láàrin ìsìn sóṣù mẹ́fà àmọ́ pàdà ó padà fún owó ìjọba tó bá ti wà kó ìjọba àwọn èèyàn jáde má tó irú eléyìí èèyàn wò ìwé lọ́ọ́ báyìí lámúnú àwọn solutions kan ti lélẹ̀ náà. alhamdulilayi ìyẹn ti ti ọwọ́ wọn abẹ́ yẹn lọ bá àwọn ará irinṣẹ́ bóyá pírípìlẹ́yà bóyá káfíńtà tí wọ́n á kówó fún yẹn. so based on prices tó ń fún wa kó ọjà tó yẹ kọ́ra wa jẹ́ one fifty thousand tó wọ́n á máa ibi tí wọ́n ti dín òun sí iye tó ń sọ so azáàrí yàtọ̀ five thousand five thousand ọ̀sọ́kọ̀ jẹ́ àbí ọ̀sọ̀kọ̀ tọ̀ tọrọ òun wá fi ṣàṣojú ni aṣojú sì gbọ́dọ̀ jẹ ẹni tó ṣe fọkàtà gbogbo tó bá kún yóò kó lọ fún ike alhamdulillah abá ọjà yẹn lẹ́sìn owó ti yẹ sí àti àti màkó wọn ń tà tẹ́lẹ̀ owó tọ́tẹ́ kù láàrin èèyàn mẹ́wàá tá a bá bá rajà bẹ́ẹ̀ ẹnìkan sọ pé màá mú lọ ẹnìkan sọ pé màá mú lọ gbogbo wọn bẹ́ẹ̀ nìkan pé kémi wá sí jàǹbá bí ẹ̀mẹ́wẹ̀ wà lọ. wọ́n ní màmú tó ń ṣe sọ láti fún yàn àlùwàlájá láàrin ìgbà tí wọ́n bá sọ láti lọ kàkà kókó lórí sọ láti ọba gidi parí ẹ̀ pẹ̀lú gbó. ṣé ìgbà tí parí sọ láti àníbò lẹ́sẹ̀ mọ̀ pálọ̀ aláàrẹ̀ já wọ́n nígbà wọ́n parí sọ láti wọ́n lọ tún àlùwàlá ó tún tún nǹkan ọmọ sọ láti ṣe dáadáa ẹ̀ṣọ́. kíkí á sọ láti àjọ àlẹ́ gbogbo yóò ní sọ láti torí ẹ ti ṣe sọ láti lẹ́yìn o ẹlòmíì kú má ǹjẹ́ ọmọ wò ní pé tó má fi lè fa ẹnìkan síwájú kó parí sọ láti pín ó lè tiẹ̀ náà pọ̀ ní ìmáàmù ṣe ìmáàmù àbí bí jíjà nàbì ẹ tó ń ta ẹ mọ́sọ̀ láti ṣe tó tún bá akíkọ́ rí tó ń torí di eléyìí ìmáàmù yẹn kó bá yín tẹ́lẹ̀ náà irú rẹ̀ ọ̀mà ṣẹlẹ̀ irú ọ̀mà ṣẹlẹ̀ torí máa ń ṣe bàbára láìsí àṣẹlẹ̀ ìmáàmù àṣẹlẹ̀ ìmáàmù lórí rọ̀ ọ̀dájú pọ̀pọ̀lọpọ̀ nàlú aláàrẹ̀ ọ̀mà já tí ò ní fẹ́ kó mẹ́ẹ̀ pé ọlọ́run rí kò tó ń wà ọlọ́run rí pọ́ ọ̀daràn ní ọ̀ ìpowó lọ́wọ́ lẹ́yìn sọ láti lọ sọfẹ́ lómi kọ́ bá sọ láti lọ pé wọ́n ti lọ tún àlọ́ àlàsì òun tún á tún sẹ́yìn ẹlòmí abẹ́rẹ́ kẹwẹ́ torí ẹ̀ ìmáàmù yẹn kó bá ẹ̀ ní ẹ̀ ní náà. náà fún wa nípa wa àtàwọn fún mi nípa pé tó máa dé kò béèrè tó máa gbìyànjú láti ràn tó fún mi. wọn ló ṣe fún wa máa ṣe fún wa. ṣe. ìfọ owó lọ́jọ́ náà fún wa pé ẹ̀ka fún gbogbo náà tá a bá fẹ́ kò béèrè ká máa gbìyànjú láti ràn microphone orí ọ̀rọ̀ ìdí káńtì ìlú àjà yìí láti gbọ́ fún ìgbà yìí tó o tóbi bá àwọn ọ̀rẹ́ ní kókó ọ̀gá ń tọ́jú àwọn ọmọ ọ̀sẹ̀ nípa tó o sì ń wọ́n ní ìgbà yìí. ìbéèrè wọn ni pé lọ́dọ̀ ẹni tó wá náà náà obìnrin wò wọn náà tó ń gbàgbọ́ wá dọ̀ òfìfẹ́ sí ẹnì yẹn mọ́ tara rẹ̀ ló fi jẹ́ àdókòtò máa ṣe tó lóbi abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ̀n wọ́n rán yìí ẹbí alárinà kọlọ jíṣẹ́ ẹ̀fẹ́ obìnrin gbàtọ́ wá rí i pé oṣù ìwò pẹ̀lú obìnrin wo ni ọ̀jẹ̀ wa rí i pé yẹs irú rẹ̀ wù o. kàkà kọ́ wa jíṣẹ́ ẹni rí nǹkan tara rẹ̀ pé di o tí ẹni tó bá ṣe bí ọ̀dájú pọ̀ dára ni èèyàn bùtì ni irú rẹ̀ òṣìṣẹ́ fọkàn tán irú wọn ní sì máa dá àwùjọ ọrú irú wọn gan ni máa dá àwùjọ ọrú àà ìwọ tí wọn fi àmánà lé lọ oṣù wa jẹ oṣù wa sọ pé ìjọba bẹ́ẹ̀ ṣe fún òsè ó ti ọmọ wa sọ fún ọ pé bó o lára ẹ mọ ń bá rògbòdì ẹ gbọ́ wọ́n sì ti ń plan dára rẹ̀ bó bá wá yá á wá gbọ́ pé wọ́n so igi kan lọ́la kó lọ jẹ́ pé òun náà ló fẹ́ so igi torí pé ńgbà tó ń bọ ọtí sẹ́yìn òun ló sàfojú sí la tó wọn ò sì fẹ́ kọ́ lọ ṣé ìwọ sọ pé ọ̀fẹ́ tẹ́lẹ̀ ìwọ sọ pé ọ̀fẹ́ tẹ́lẹ̀ ẹ ṣe máa dá àwùjọ rú lẹ́yìn náà gàn káṣí pé lódodo gbàtọ́ lọ jíṣẹ́ tẹni tó obìnrin yẹn sọ pé àbí wọ́ lọ fẹ́ fẹ́ òun sọ̀ǹdọ́gbọ́n ẹ̀wọ̀n kẹ̀ yéésù òun á jíṣẹ́ lágbájá ni lágbájá lọ́rùn obìnrin wa sọ pé ọ̀dà òun ọ̀fẹ́ fẹ́ ẹni tó wá jíṣẹ́ rẹ̀ wọ́ ló wo má fẹ́ ru rẹ o bọ́ sọ́sẹ́ tó lé fi fọ́dún sẹ́nu rẹ òní rún torí wọn àwa sọ pé ẹ kó ṣe ṣẹlẹ̀ kó ṣe ṣẹlẹ̀ ni èèyàn mélòó ni àwọn àgọ́ ọ̀gbọ́ iyì dànù lórí obìnrin wo tó náà bọ̀ lọ́kànjẹ́ ńjọ́ kan tó wọ gé àmọ́ lọ tó bẹ̀rẹ̀ sí gbá lẹ́nu. tó nítorí di ẹlẹ́yìn báwo lẹ fa wàhálà bá tiẹ̀ lọ wájú kódà tó bá tún kówó fún ọ tó tún ra mọ́tò sí pé kọ́ sáfẹ́ òun kọ́ ọ̀fẹ́ wáyàwó mi lọ wájú. torí pé irú rẹ máa ń dàrin àwọn ẹrú wàhálà irú ìjà yẹn ṣe parí kì ṣe parí àtòrí pé wàhálà ti mọ̀ fóbìnrin yẹn bẹ́ẹ̀ tí ọba ti ríran tí wọ́n rán tó kéèyàn má fa tí ó fa wàhálà láwùjọ tí ó wàá jẹ pé yóò jẹ ká níra ẹni nínú àní ìlẹjọ rẹ́rìn síra wa dá ká mọ̀ kó dénú ká mọ̀ nípa ara ẹni láì dá irú ẹni tí ìwọ fẹ́ máa lọ́wọ́ yùn ó náà máa ran ká burú sí yín olójoojúmọ́ bí kún bí kún túbọ̀ ẹnìkan nù yín àbí bí ká ẹbí máa kó kú àbí kọ́ lọ́ọ́ bímọ kó náà kú irun tí wọ́n máa ronú tí wọ́n ti ń dàrú náà lórí de eléyìí kí ẹ̀yọ́ jókòó jẹ ẹlòmíì ọ̀kánjú àbúrúkú sí ni nígbà tí irun eléyìí bá ṣẹlẹ̀ tó gbọ́ bó ṣe gbọ́ yìí kò tún ní jáwọ́ ń bẹ̀ pípé tá a bá ṣerú rẹ̀ á ṣe ní kíni múra sí ó rí jí sí i tiwọn àkọ́kọ́ náà tó bá fi lè ṣẹlẹ̀ pọ̀ padà fẹ́ ẹni tó ń ràn ọyún kò ní dákẹ́ o. àbí ọ̀dàkẹ́ onídàkẹ́ pé ah, alágbájá ẹni bù ni tó ń bá ti sọ fẹ́ nìkan kọ́ ti gbọ́ ọgbà ìyàwó máa ń lọ ni ìyàwó wò ó tí ì fẹ́ sí ẹ náà mọ ọ̀rẹ́ pé ọ̀rọ̀ bá ń bá sọ̀rọ̀ ni tó wá wò tí fáìlì rẹ bá fàyà ẹ fa abẹ́rẹ́ ràn torí ẹ̀ ló ti pé ti jẹ́ ni yìí ti jẹ́ ni àpọ́nlé má jẹ́ kí n tí ò sí kọ́ ba obìnrin pọ̀ láyé masha Allah bẹ́ẹ̀ làwọn ọkùnrin náà lọ jantì rẹ́rẹ́ ìwọ wáyàwó jẹ síwájú obìnrin yẹn náà kọ́ wá ọkọ tẹ̀ náà síwájú lẹ́yìn náà obìnrin kọ́ má dàrú gúdù sílẹ̀ àsìkò tí wọ́n bá wá ṣiṣẹ́ fún ọ pálárì náà ló lágbájá lọ́ fẹ́ fẹ́ ọ kódà kó ti pẹ́ ni tó wá ṣiṣẹ́ fún ọ yún ó wù ọ láéláé ọ̀gbọ́dọ̀ sọ jáde kọ́lá tó bá tẹnu rẹ̀ jáde kó wọn á jí sẹ́ nìkan ni àmọ́ bó ń ti wá rí ọ owó òun kò ní àìtọ́ni ní minal jinnati wan nas torí pé tẹ́ ẹ bá serú tẹ́ fẹ́ ṣe ẹ dá wàhálà lẹ̀ láwùjọ ó ní wọ́n bà á lẹ́yìn náà gbogbo gbèsè tó wà gbé tí wọ́n bá ń ran ọ lọ bóbìnrin sọ̀rọ̀ ọ gbọ́dọ̀ gbé gbèsè tí ò ní jẹ́ kọ́ jẹ́ni tá a ọ̀fẹ́ lọ jíṣẹ́ pé lágbájá fẹ́ fẹ́ ọ ọwọ́ awọ tìtàlẹ̀ àpàtì òkú oku ara ṣé wọ́n lọ fẹ́ fẹ́ ni tó bá jẹ́ wọ́n ń kọ́ kí lọ́ọ́ bá tún ṣe lẹ́yìn náà ó wá dáa jù pé gbogbo ẹni tó bá lóbìnrin fẹ́ gan ni kọ́ lọ́ọ́ bá àbúrò ọmọ ara láti ọmọ ọ̀rọ̀ sọ ọkàn kọ́ fẹ́ fẹ́ ọba sọ̀rọ̀ kótó di kọ́ fẹ́ ọ tọ́wọ́n kó ní tìrìtì léèyàn tọ́ba padà fẹ́ tán nítorí wọ́n tún máa sọ ńkọ́ pé ọ̀bọ́jọ́ yàn ọ̀dọ́kọ̀ ìyàwó lọ́mọdé kọ́ àlà afẹ́ fún bó lẹ́sẹ̀ afẹ́ fún tó <laughs> ọba tí wàá lọ jẹ́jẹ́ rẹ kí wọ́n náà rọra ẹnìkan ó ní òun fẹ́ fẹ́yàwó ẹjọ́ sà òun ọmọ bóyá ṣe bóbin sọ̀rọ̀ ọ̀nà òkè ọmọ bóyá ṣe bóbin sọ̀rọ̀ tọ́ba wa gba ọmọ sùkúù ni tó bá dé ìwé tó ń kọ notebook rẹ tó ń kọ kìíní sí tó jí gbé tó ọmọ bó ṣe béèrè ìwé rẹ yà máa béèrè fáínfáìn ni mo ní ajẹ́ pé ojú olóńdọ̀ ọ̀la mù bí wọ́n ṣe máa kó sínú pàkúté nù tọ́wọ́ àgbẹ̀kan ọba ọbóbìnrin sọ̀rọ̀ tọ́ba bọ́ sí tọ́wọ́ dẹ́rù wọn. ó ti ṣẹlẹ̀ o sẹ́gbẹ́rún àwọn bẹ́ẹ̀ tọ́ fẹ́ gbọ́wọ́ ẹnìkan tọ́ba fẹ́ fẹjọ́ rẹ̀ sùn ọ̀dọ̀ rẹ̀ ní ọ̀lọ́ gbogbo bí lẹ́yìn ṣe ń dùn bí ṣe ń kan ọ̀dọ̀ rẹ̀ wọ́n ti máa gbọ́ a'udhu billah kúrùn tó kíni kíni tó lé mẹ́mọ́ fẹ́ fẹ́ ọ lọ́wọ́ sí wàá lé ìfẹ́ yín ó ti lé ó sì wá tiẹ̀ lọ síwájú náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب